àfi kí gbogbo àwọn tó ń ṣoògùn ayẹta ká máa wá ẹranko kankan fi máa dán wò ní o ìyẹn bí wọn bá fẹ́ gba ọ̀nà ọ̀run lọ lọ́nà gbígbóná baálé ilé kan tí wọ́n ń pè ní Yusuf Adamu ìní ó mà ti kú ikú gbígbóná báyìí o lásìkò tó ń dán oògùn ayẹta yìí òògùn tí wọ́n ṣe fún òun abúlé kan tó ń pè ní Sankipo tó wà níjọba ìbílẹ̀ Jádà nípínlẹ̀ Adamawa ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ má ti ṣẹlẹ̀ o. Yusuf Àdàbí lọ ṣe oògùn ìbọn ìyẹn oògùn tí kò fi ní wọlé sí lára tí kò ní ọ̀nà tí wọ́n sì sọ fún un pé kò sí iye ọta àbọ̀tẹ́lẹ̀ nìkan tí yóò wọlé sára ẹ̀ èyí ló jẹ́ kí Yusuf lo oògùn náà sára ó sì pe ọmọ ìyàwó ẹ̀ tíyàwó ẹ̀ bí fọkùnrin míì tí wọ́n pe orúkọ ọmọkùnrin náà ní ṣùgbọ́n kó dé kó gbé ìbọn ìsakabò wá ìyẹ́wò òun ṣùgbọ́n tẹ̀ kọ́kọ́ sọ fọ́kọ yẹ pé ha kí ni ì tí Adamu Yusuf sọ fún pé mo fọkàn balẹ̀ nítorí ajẹ́bí idán kò ní àjẹta tó wà lára òun ṣùgbọ́n lójijì bí ṣùgbọ́nsúmẹ̀ ó ṣe la ìbọn tó yin ìbọn lu ọkọ ìyá ẹ̀ báyìí wẹ́gẹ́ ni bàbá ṣubú lulẹ̀ o ìrìnà ṣùgbọ́nsúmẹ̀ pé ó rò pé bàbá náà kàn ń díbọ́n ni tó fẹ́ dìde lójijì ṣùgbọ́n nígbà tó máa rí ó rí pé bàbá ti kú o òkú ni ẹni tó ń wò nílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ṣùgbọ́nsúmẹ̀ fi ẹsẹ̀ fẹ́ tó fẹ́ máa sá lọ ṣùgbọ́n táwọn èèyàn padà rí mú táwọn ọlọ́pàá tẹ̀sí gbé báyìí tó sì wà ní àmọ́ àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa kìlọ̀ fún gbogbo èèyàn pé kán mọ irú erékeré tí wọ́n á máa ṣe wọ́n sì má máa ṣe irú erékeré tí Yusuf Adamu àtọkọ àtọmọ ìyàwó ẹ̀ ni wọ́n ṣe tó fi rán lọ sọ́run àrèmábọ̀